kó bá wa sọ ní bá gba kí ní ìṣọ́ kó bá tọ́jú rẹ̀ inú òfin ẹ̀sìn ẹni yọ́ gba kọmísà torí pé òun ta fún lọ́bọ̀dọ̀ dápadà kìí serú rẹ̀ wọ́n fẹ́ bèèrè pé àwọn tí ń gbàgbé ojúmọ́ yìí nínú pípẹ́ ọwọ́ wọn ní yabdul amana àti yabdul èwo lọ́jẹ́ sówó ta fún ọ ni wọ́n fún wa náà ajẹ́kùn ìsá alámàánà ẹni tó bá jẹ́ alámàánà ọlẹ́tọ̀ ọkọ̀ gbowó pé ń bá aṣọ́ dúkìá wa ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé yẹ́ dòdọ̀má a fún lówó yọ́ padà fún wa fún wọ́n kèèṣe ti wa èèwọ̀ ní ká fún lówó déédé owó wa lọ́gbọ̀dọ̀ sí padà tọrọ wà nípò ẹni tó yáwó lọ́wọ́ wa ni ẹni tó bá sì yáwó lọ́wọ́ wa sáà látún wá fún lówó kan àbí wọ́n ní ọ̀nà tálájọ tí ń gba àjò ojúmọ́ tí ò fi ní wọnú rìbá tí ò fi ní wọnú ìbínú ọlọ́ òun ni iye àwọn tí máa ń gba àjọ lọ́wọ́ wọn ó ní àpò àpò iye wọn àpò àmàjídì àpò táwàní àpò àyọkánì àbẹ̀wọ́n lọ́làpò yìí gbogbo tí máa ń gbà lọ́wọ́ nígbà tí máa ń sí ń gbàjọ yóò gbogbo àpò yẹn lọ́wọ́ ọkọ̀ ní ó fi rù ni. nì kẹ́tẹ́kẹ́tẹ́ ni ọbọ̀dọ̀ gbé lọ́wọ́ owó tó bá gbà lọ́wọ́ àbẹ̀wọ̀n inú àpọ̀ àbẹ̀wọ̀n lọ́bọ̀dọ̀ lọ tó owó rẹ̀ lọ́bọ̀dọ̀ tó padà fún lọ́jọ́ tí ó bá gbàjọ pé é ṣe rú owó rẹ̀ ìgbà fún ló ń pọ̀ bá dìparí oṣù yọkàn kówó mi lọ́wọ́ tí èso mi tí fún ní owó ọ jẹ́ èmi fún rìbá láàánú ọmọ bá àwa méjèèjì bẹ́ẹ̀ lálábìnrin ọjà bó ti jẹ́ èmi ọmọ sọ jù báyìí lọ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta how do I get Islamic book for women translation ẹni yí báwọn làwọn ṣe lè rí ìwé tọ́kọ́ yẹn lẹ́kọ̀ọ́ nípa Islam pàápàá fóbìnrin èyí tó jẹ́ pé wọ́n tú sí òyìnbó ọwọ́ bẹ́ẹ̀lera bẹ́ẹ̀lera lànà fatawa islamiyya títò òyìnbó english edition wọ́n máa máa yọ pé for women only only only for women only o lè kọ́ o lè lè fún obìnrin nìkan tí a bá fẹ́ rà bọ́ọ̀lù mẹ́jọ ni mẹ́jẹ̀ẹ̀jọ yẹn lọ́wọ́lọ́wọ́ tí a bàbá yín rà lọ́jà tẹ́wàá gbà ẹ̀nà bíi fifty five thousand ìdákẹ́ bàbá sì kán ẹ̀nà bíi fifty five thousand tí ọ̀bá tì jù bẹ́ẹ̀ ọjọ́ ló ti jẹ́ àwòlá níbi rẹ̀ kọ́mọ́kọ́ ẹ̀dá kúkú ti rẹ̀ ní wáàzì àfẹ́ bísí rẹ̀. وعليكم السلام ورحمة الله نعم tí ẹni tá kéèké bá ta kíláàsì káàrì ta lè ṣe sí ẹni tí a kéèké bá ta kíláàsì káàrì wo lè ṣe sí alákọ̀ọ́kọ́ á ní pé àti fi nǹkan ya ibẹ̀ yẹn á wà fún alẹ́ bẹ́ẹ̀ nà mẹ́ta márùn-ún a wà fún ẹ̀rì pé oró dúdú ọjà nílẹ̀ lẹ́nà àwà kan omi iyọ̀ sí a wà ka suratul Fatiha méje sí àdísí wà lórí ọjọ́ méjì kí ló hmm? Hmm? ń bọ̀ mo ń bọ̀ ẹni tá lọ kí nílé ẹlẹ́tàn ni èèyàn kéèyàn èèyàn bú ọmọ ìyá wa yìí wọ́n ní ẹni tí àlejò wá kí nílé àlejò wọn lọ ní à ẹdú ẹ jẹun oúnjẹ ń bẹ ńlẹ̀ àfi lọ yìí kí lẹ fẹ́ jẹ tí ò sí wọ́n tó ti di gbogbo ìgbà rẹ̀ pé irú ojú ò lẹ̀ sí fi wò ẹni bí ni ẹlẹ́tàn ni àwọn tí wọ́n ní ẹ̀sìn wọ́n yí fojú reworo ẹni bẹ́ẹ̀ kódà lákòókò gbà tí wọ́n kó àdísì jọ wọ́n rìn lọ sí ìlú kan táǹpẹ̀ ní Basra lọ́dọ̀ àmì kan tó ẹkọ́ jẹ́nu àwọn ruwat tí wọ́n gbọ́ pé àdísì tó pọ̀ rẹ̀ wọ́n rí pé ẹni yìí ó mú igbá òfìfò ó lù kókókókókó pé kí ràkúnmí ọwá jẹun kọ̀dẹ̀ só ń jẹ́ ń bẹ̀rẹ̀ fẹ́ fi kan ràkúnmí ẹ̀ kó mu ni ràkúnmí ẹ̀ súnmọ́ bí pẹ́ẹ̀mọ̀ bí káwọn ọmọ fìkan tẹ ẹran báyìí ràkúnmí ẹ̀ súnmọ́ pé kóhun jẹun bá gbá okun ẹnu rẹ̀ mú ni ẹ̀ ń tó àgbà dísì ẹni ah, mo rò pé bá fún lóúnjẹ náà ah, ó ní mo fi tàn ẹnì kò ní wà mí bá fi lẹ́nì ẹni ẹ bá ní àwọn onígbà dísì kẹta lọ́wọ́ rẹ̀ ó ní kólódé ọlẹ́yìn tẹ fóúnjẹ òfìfo tán dá báyìí ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́jọ tẹ́mọ̀ pẹ̀lú àdìsí àgbẹ̀ ẹ̀ta lòún mọ̀ torí tó fi ẹ̀tàn pé ràkúnmí wọn gba dísì kankan lọ́wọ́ rẹ̀ ṣọ́yé náà náà lẹ́yìn tí ò ló jẹ́ lẹ́tọ́ ní tí ń tan àwọn èèyàn ẹ wọlé ẹ ìyá wa abẹ́ ni oúnjẹ ń bẹ ńlẹ̀ oúnjẹ ń ńlẹ̀ wọ́n lẹ́nìkan bá yà wọlé wèrè bá jáde ní ètò náà gbóúnjẹ àwọn ọkọ̀ wọn ò rí nígbà náà tó yà wọlé jókòó jókòó tó ṣubú ní mọ́lòkù gbé rẹ̀ aláṣẹ olóúnjẹ ní kẹntàn èèyàn burúkú Islam kọlu rẹ̀ ẹ̀tàn ni Islam sọ̀ká jẹ́ ẹlẹ́tàn látẹ̀kúnú má àfẹnẹ́tẹ̀kù ẹni tó bá jẹ́ ẹni tó dàbẹ̀ tí ń tàn ìwọ̀n mọ́tàn sóyé Islam kọ̀ká jẹ́ ẹlẹ́tàn náà. 我儿子也是。 alhamdulillah oníbẹ̀rẹ̀ ni nítorí àlàyé ta ṣe nípa ogún pínpín wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ èyí tó ṣe pé àwọn fámìlì kan wà tí kan nínú wọn bá ti kú wọ́n dìde ni gbogbo ogún tẹnìyẹn filẹ̀ wọ́n lọ léyàwó jáde wọ́n gbà dúkìá rẹ̀ wọ́n lóbìnrin kan òun wá rí pé bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn bó ṣe di pọ́kọ rẹ̀ kú pọ́tì ẹ̀ tó kàn ọ̀pọ̀ ọmọ yín kú ó pe sọ́jà rẹ̀ ó wá kó sọ́jà sójú ọ̀nà lẹ́yìn náà lọ́sẹ̀ ajá àwọn ọmọ pẹ̀tọ̀ ọmọ yín kú nígbà àwọn òde kí wọ́n fẹ́ ṣe wọ́n ni wọ́n ti wọ́n rí àwọn òǹkàkí kálukú bá fẹ́ ìyẹlẹ̀ wọ́n lòun ní wá jẹ gàba lórí ogún yẹn òun ní darí ogún yẹn báyìí wọ́n ní sẹ́rù ohun tó ṣe yẹn dà bí ọ̀dà ìdáhùn ní pé kọ̀ dáa bákan náà èyí táwọn náà ṣe ọ̀dá aláìdájú méjì ẹ́rì pé mo sọ bẹ́ ẹ̀ wà lánà ọ̀rọ̀ yí mo ti sọ lánà àbí mo ní gbogbo ẹ̀yìn tó jẹ́ pé tẹ́nìkan bá kú ẹwà olódò máa wọn ìyàwó ẹ̀ ní fún wọn ní kó rẹ̀ sọ pé lágbájá àwọn ìyàwó rẹ̀ tẹ́ bá kí tipátipá bọ̀dá mi kọ́ ní kò kí mi àhàn ọgbà fọlọ̀ wọ́n á dìde wọ́n ṣogun ẹni ẹ̀ ń ṣekúṣe ọlọ́run ọba ní ẹbẹ̀rù ọlọ́ ohun tó ṣẹlẹ̀ sẹ́ni tó kú ọ̀ṣẹlẹ̀ sẹ́yìn náà bẹ́ni tó kú ṣe fọmọ́lẹ̀ iná fọmọ́lẹ̀ tẹ́ ń bá nága látọ̀run ohun tí ń ṣẹlẹ̀ sáwọn ọmọ ilá tí náà máa ń jẹun ẹ̀ mọ̀ pé ohun tẹ́ ṣẹlẹ̀ ń gbà fún délé àbòsí yìí pọ̀ nílẹ̀ Yorùbá àwọn ọ̀wà burúkú ìkúnlẹ̀ Yorùbá gan-an táwọn yẹn máa ń ṣe ẹlòmí ò ti rí rẹ̀ bẹ́ẹ̀ tí ò lè soríire tẹ́ni rẹ̀ kan bá ti kúrò yóò pé tó wọ́n ti la nìyẹn onírànràn nígbésẹ̀ táwọn èèyàn mọ́ ń gbé obìnrin ní ìkọ́mọ tó kéde kú ọkọ rẹ̀ yọ gbogbo jáde gbogbo ẹrù tó atm tó dórí àkáǹtì tí wọ́n bá dé lọ́wọ́ ìmọ̀ bí wọ́n fi ìmọ̀ bí wọ́n wà ọkọ láti kó transfer àwọn tí ó sáyìn tí wọ́n lè rojú owó nọ́bà sí sẹ́rẹ̀ ọ̀tọ̀ ẹgbẹ́tọ̀ wọ́n nìkan náà ló lè mọ́ rojú owó táwọn bá láǹfẹ́ lọ gbégbé sí òfin tó bá gbé ilé wọn lọ́wọ́ ní ẹjọ́ kálùkọ́ ọ̀rá lọ ní gbogbo nǹkan ìyà ìgbọ́ lọ́wọ́ ọba gbọ́ni àìnígbàgbọ́ ní ọjọ́ àlùkìyàmẹ̀ kí lá jẹ́ tí ìkan àfọlá ọlọ́ ẹni tó kó dúkìá jọ sóyé kò bá jẹ́ pé ó wúlò fún ni kò ní kú bó ṣe kú lẹ́yìn tẹ́ jogún òkú yorùbá ní ajogún fá tó ní kó wọ́n mọ́ kú mọ́ láíláí bẹ́ẹ̀ tó ní fún ọ̀bá kú kí ìwọ jogún fún lélẹ̀ gbogbo eléyìí wà tí ọ̀dá ni àṣà ni àṣẹni tí ọ̀páyọ̀ lọ́wọ́ àṣẹni tí ọ̀bẹ̀rù bóun ṣe dúró ṣèṣirò ni fún lélẹ̀ yẹn mọ́jẹ́ pọ́ tọwọ́ tí wá sẹ̀ àwọn tábà tí wọ́n fẹ́ ṣerú ẹ̀ sí fún wọn tọ́lọ̀ bá ní wọ́n gbọ́ falilayi alhamdu wa biya nima tí wọ́n bá gbọ́ èyí tí bọ́ ìwọ̀ ọlọ́run yìí ọlọ́run kó jẹ́ ká láti bàtà rí kó sì jẹ́ káwọn ẹni rí ọgbẹ́ yìí wa ọlọ́run ọjà burú ọsẹlẹ̀ lójú wa àti lẹ́yìn ẹni kọ̀ọ̀kan wa ẹlẹ́ ìjẹ́ bó ti jẹ́ wa alaikum salaam prógámù ìṣẹ́lẹ̀ bọ́ọ̀sì pàrí wà sọ̀rọ̀ lórí pé obìnrin tí bá ti ìṣòro ìmọ̀lẹ̀ tó ti wá pé ẹranko lẹ́lẹ́ olódo lásán akúrí tẹ́yà bá pè lẹ́ranko obìnrin yẹn dínwó rẹ̀ tọ́rọ ẹranko lẹ́jọ́ tó ẹ̀jẹ̀ wájú ọlọ́run àbí kúntún tọ̀rọ̀ ah ó ní bò ni wọ́n ti rí ẹ̀rí nínú Qur'an pé tóbìnrin bá ń ṣe àìdọ̀ kò lè ṣe kí kò lè gbà rẹ̀ torí kóbìnrin ti ṣe àìdọ̀ ìyà iṣẹ́ rẹ̀ ìsínú jẹ àbí àbẹ́yìn ọ̀gbọ́n nígbà kan sọ bẹ́ẹ̀ ẹ mọ́ gbọ́gbọ́ kúgbọ́ ẹ bá ti gbọ́gbọ́ kúgbọ́ lẹ́mọ bí wá níbi kúbi ẹ mójú àwọn afáàfẹ́ gbọ́rọ̀ wọn إليه عيسى السلام عليكم وعليكم السلام الحمد لله oníbèrè ní ọkọ àti ìyàwó kan tí wọ́n fẹ́ra wọn òkú ìyá padà wá dé láàrin wọn ìyàwó lọmọ wa bá lọ ọmọ tó bá ń bá ìyàwó lọ nínú ṣẹ̀ríyà ọmọ ọdún mélòó ní òtò gẹ́gẹ́ bá sí pé bàbá lọ lọ́nà tọmọ yọmọ fi padà sọ́dọ̀ bàbá rẹ̀ alùjọwá ìdáhùn ní ọmọ ọdún méje àwọn olùmọ̀fẹ́ wà pé ọmọ ọdún mẹ́jọ ṣùgbọ́n ìtọ́rọ̀ rẹ̀ lágbára ní ọdún méje gbogbo ìkéyà ọmọ tí ìyá rẹ̀ bá kó lọ́dọ̀ bàbá rẹ̀ tó wá bá ìyá rẹ̀ lọ yóò mọ̀ padà sọ́dọ̀ bàbá rẹ̀ ọmọ yẹn tó bá ti pọ́dún méje tó bá jẹ́ pàwọn mẹ́rin márùn-ún wọn èyí tí máa tún wọdún méje yóò mọ̀ padà sọ́dọ̀ bàbá tí gbogbo wọn ìkíná lọ́dọ̀ ìyá rẹ̀ pẹ̀lú condition condition mi ni pé ìyá yẹn ò gbọ́dọ̀ mú wọn lọ ilé ọkọ mi condition mi ni pé ìyá yẹn ò gbọ́dọ̀ mú wọn lọ ilé ọkọ mi tí ó bá fi lọ ilé ọkọ mi àfi kó fi wọ́n síbi tí bàbá wọn ti mọ̀ wá wò títí dìgbà tí wọ́n fi mọ̀ padà sọ́dọ̀ bàbá wọn bí ọ̀dọ̀ ìyá àti ẹ̀ bí ọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ kan lóbìnrin àbábòrò rẹ̀ ṣùgbọ́n pé kó mú wọn lọlé ọkọ ní èèwọ̀ ní fífẹ́ wallahu ta'ala a'lam salamu alaikum warahmatullahi wabarakatuh ọjọ́ ti lọ